bí gbogbo nǹkan ṣe rí báyìí lórílẹ̀‐èdè nàìjíríà mo gbà pé ẹ̀bi mi ni ààrẹ tinubu olórí orílẹ̀‐èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu ti ní òun gba ẹ̀bi bí gbogbo nǹkan ti ṣe rí lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ bí àwọn èèyàn nàìjíríà ṣe ń fẹ̀hónú hàn níta gbangba pé ebi ń pa àwọn lójoojúmọ́ ààrẹ tinubu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 yìí lásìkò tó lọ ṣàbẹ̀wò sílé olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re alàgbà Reuben Fáṣọ̀rántì nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo àtẹ̀jáde kan tí alukoro ètò ìròyìn fún iléeṣẹ́ ààrẹ ọ̀gbẹ́ni Ajuri Ngilale fi síta lórí àbẹ̀wò ọ̀hún lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kejì yìí ní ààrẹ Tinubu ti sọ pé mo gbà pé ẹ̀bi mi lohun tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè yìí báyìí ohun tá à ń ṣe ni pé à ń ṣètò gidi tí yóò padà rọ gbogbo ọmọ ilẹ̀ yìí lọ́rùn lọ́jọ́ iwájú ni. ààrẹ Tinubu ní ìṣàkóso ìjọba òun ṣetán láti yọ àwọn èèyàn orílẹ̀-èdè yìí kúrò nínú ebi àti làásìgbò tí wọ́n wà láìpẹ́. ó ní gbogbo nǹkan ń bọ̀ wá dáa gidi a máa là á já pẹ̀lú ìrọ̀rùn ni gbogbo òkè ìṣòro orílẹ̀-èdè yìí máa tó di pẹ̀tẹ́lẹ̀ mo gbà pé lóòótọ́ ẹbí mi lohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí báyìí màá ṣàtúnṣe sí i láìpẹ́ yìí gbogbo ohun tó yẹ pátá láti ṣe là ń ṣe àwọn gbèsè táwọn tó ti wá síwájú wa jẹ sílẹ̀ là ń san fáwọn tí wọ́n yá owó lọ́wọ́ wọn ojúṣe mi ni láti pèsè ìgbé ayé ìdẹ̀rùn fáwọn aráàlú mo sì fi dá gbogbo yín lójú pé mi ò ní já yín kulẹ̀ rárá èmi ni mo ṣèpolongo pé káwọn ọmọ orílẹ̀-èdè yìí dìbò fún mi wọ́n dìbò wọn fún mi mi ò ní dójú tì wọ́n bẹ́ẹ̀ ni mi ò ní ṣàròyé pé nǹkan kan ṣẹlẹ̀ tí mi ò fi ní ṣèjọba ọ̀hún dáadáa fún wọn èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí màá kojú irúfẹ́ òkè ìṣòro yìí mo ti fìgbà kan kojú rẹ̀ lásìkò tí mo fi wà nípò gómìnà nípínlẹ̀ èkó onírúurú ọ̀rọ̀ òdì làwọn aráàlú sọ sí mi ṣùgbọ́n lópin ohun gbogbo ìlú èkó padà wá dìlú gidi láàrin àgbáyé báyìí ṣebí gbogbo yín lẹ́mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni aṣíwájú tinubu ṣe sọ adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyìn online television.